tó ń túmọ̀ sí pé kí ni kọ́dìr béèyàn bá ṣe juwọ́ jùṣẹ̀ fún ọba adẹ́dà sí bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ó ṣe rọ ntọ́ dá wípé kó máa sìn sí béèyàn bá ṣe juwọ́ jùṣẹ̀ fún ọba adẹ́dà sí bẹ́ẹ̀ ni ó ṣe ṣe àwọn tó dá wípé ọya ẹ̀yin náà máa sìn ín lẹ́nu jẹ́zá min jinsil amal bọ́ọ̀ bá ti juwọ́ jùṣẹ̀ fún àfàlẹ́ jẹ́zá alẹ́ hisan ilẹ̀lẹ̀ ẹ̀sán àìfi nǹkan kan rán sẹ̀sán fún dáadáa àfi dáadáa náà kí ni ìròrí rẹ̀ gbogbo ń tà ń bá ṣe ká wá òfin ọlọ́run ọba lórí rẹ̀ ká tó tara bọ̀. Allah subhanahu wa ta'ala nínú bó ṣe dá ẹ̀dá ó wá fàwọn nǹkan kan ṣokùnfà ó ní wa bil walidayni ihsana àwọn òbí méjèèjì kò dá yẹn rí pé tí wọ́n bá jẹ́ mùsùlùmí o tàbí wọn ṣe mùsùlùmí ọláwọn òbí méjèèjì ìṣe dáadáa sí wọn. òun ló dá wa òun ló ní òfin tí ó gbé kalẹ̀ tí nǹkan fi yẹn ju wọ́n wá ní nǹkan wọ̀nyí tá a bá ṣe ara ìbáàdà ni tó pé a fi rojú re òun ara sísin lọ́wọ́n ọba ni táàfin rojú rẹ̀ òun lẹ́yìn ìgbà tí a bá ti mọ̀ wípé òun láà máa sìn tán a gbọ́dọ̀ sìn kankan àfọba a gbọ́dọ̀ fi tẹ́nìkan ṣe àríkọ́ṣe bá ṣe sìn àfojúṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sallam kí ló sọ kí ní àlàyé rẹ̀ bó ló ṣe ṣe àwọn ẹni àkọ́kọ́ bó wọn ṣe gbọ́ yé eléyìí kan dandan lórí èèyàn gbogbo wa. Allah subhanahu wa ta'ala tó dá wa tán tó jẹ́ pé ìmọ̀ rẹ̀ ká gbogbo ẹ̀ ọwọ́ ń tẹ̀síwájú ó ní imma yablughanna indaka al-kibar ìmọ̀ tí wọ́n bá dògbó sí ọ lọ́dọ̀ sí ọ èyàn ó ìwà láyé àwọn òbí méjèèjì ti wá dògbó ibi tíṣẹ́ wà jù gan nù gbàtí wọ́n ń rè wá wọ́n ń sáré sóko wọ́n ń sáré sódò wípé n táwọn bá rí káwọn tiẹ̀ fi rè wá iṣẹ́ nu but iṣẹ́ wípé kágbẹ̀kọ́ but èyí tó wá le jù tó pọn dandan jù onígbà tó bá jẹ́ pé ipa tiwọn náà fẹ́ máa pín wọ́n ń padà bọ̀ wọ́n àwọn náà fẹ́ lọ máa jábọ̀ Allah subhanahu wa ta'ala ni imma yablughanna indaka al-kibar ahaduhuma aw kilahuma yálà ọ̀kan nínú wọn ni tàbáwọn méjèèjì ìròyìn lélẹ̀ kí wá lòfin màámàlà bó la ṣe ṣe sí wọn ó ní falatakùlẹ́hùmá òfin máa ṣe yorùbá ni má ṣe sí ọ̀wọ́n má ṣe ìṣesí bí ìgbà tó jẹ́ pé àṣewò ni ìyá yìí ń sọ àbí bàbá yìí ń sọ yìí torí generational difference àwọn nǹkan ọ̀làjú oríṣiríṣi ti wà táwa ti mọ̀ táwọn lè má mọ̀ àwọn àgbọ́yé gan lè ti dé ó lè jẹ́ sẹ́sìn gan pàápàá táwa ti mọ̀ tọ́jẹ́ yí pé bọ́yá torí páwọn òrìn sójú ọ̀nà ẹ̀sìn àwọn ọ̀mọ́ àsìkò ní táwọn wàá fi jẹ́ pé ó yé wọn pé agbẹ́sìn yìí látara pé kí ni ìfarabalẹ̀ fún wọn tán po má ṣe ń tọ́jẹ́ wípé yóò wá jọ bí ìgbà tó jẹ́ pé hmm, kí ni wọ́n ń sọ àṣẹ ò lélẹ̀ dépò pé ọ̀hún àṣekejì wọlé atẹ́nahàrùmá mọ́jàgbé mọ́ wọn ah èwo lélẹ́yìn mọ́mọ́ ẹ̀dákẹ́ ẹ̀ mọ́ntí ẹ̀ mọ́ntà sọ subhanallah àìsàn bá ń fò bíi tọ́ba ti já sọ̀rọ̀ ọ̀rọ̀ paragraph ẹ fi dọ́ọ̀tì sí ní tẹ́ ẹ̀ máa ń sọ ọ́ bọ̀ ẹ wàá gbọ́ kí lẹ́ wí ná. ẹ gbọ́ pẹ̀lú kíni pẹ̀lú bí ìgbà tó yẹ pé kò sọ̀rọ̀ tó dáa tó ń tí wọ́n sàn bẹ́ẹ̀ bá ṣe ẹ̀wá tàtúnṣe à màmá mi kò rí báwọn fẹ́ẹ́ rí lè bó ṣe rí ni ilé bó ṣe rí ni bàbá mi rárá ọ̀rọ̀ orí báwọn bó ṣe rí ni sẹ́ẹ̀rì tẹ̀sán ìdí ni ilé ìdí ni kí ni túmọ̀ sí you give them a listening hearing wọn àbá àti máa sáárán ọ̀rọ̀ gidi ni wọ́n ń sọ ọmọ ìyá wa kan ìyá tó bí tó rèé rẹ̀ ní ń gbé gbogbo nǹkan ọmọbìnrin yìí ní ṣe yọ wẹ̀ fún yóò ṣe ń jẹ fún gbogbo nǹkan yóò ṣe fún ọwọ́ àwọlé ńjọ kan ìjọba èké ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ ṣẹlẹ̀ síyà ó ní ta ni ọ́nà màmá rẹ̀ ń béèrè lọ́wọ́ rẹ̀ bọ́ ta ni ntoko yọ òun lẹ̀kọ́ ìmọ̀ ọkọ̀kọ̀ ṣọ́ọ̀kì ọ̀fẹ́ ah, irú ọ̀sọ̀kúsọ̀ òlélẹ̀ àṣẹ òlélẹ̀ ta ló ó pera rẹ̀ padà ó ní ọmọ yín àkọ́kọ́ tí ń bẹ níbi báyìí ṣé ẹ rántí rẹ̀ màmá yẹn dákọ rẹ̀ ó ní gbẹ̀tẹ̀ bí tán ẹ wá bí lágbájá ṣé ẹ rántí rẹ̀ ó lọ rántí ẹ wá bí ó tó àwọn bíi mẹ́ta mẹ́rin ìgbà lẹ wá bí èmi ẹ̀rọ máa wọ ọ̀rọ̀ bọ̀ nínú àwọn ọmọ yìí ọmọ rẹ̀ ti ń gbọ́dọ̀ rẹ̀ yìí nìkan ló pupa àwọn yòókù wọ́n jọ òun òun ọmọ yìí òun ló jọ bàbá bàbá òun pupa ṣe wá pupa ṣe mọ̀ pé ọlọ́run ó ṣebí ilẹ̀ máa fi pè mí lọ́tọ̀ lórìn ó ní ókè ìwọ lọ́tọ̀ lórìn ó ní bẹ́ẹ̀ ni. alìyọsọ wọra ara sóṣe èèyàn lè fọpọlọ gbélé yìí tó àbá ṣọ́ra pé ah, ìyá yìí ti ń sàrán ara lè sọ jàre ẹ wá nǹkan jókòó sí subhanallah o ti fẹ́ẹ̀lì o ti fẹ́ẹ̀lì tiẹ̀ ó ṣe wá pin ọpọlọ rẹ̀ padà kó fi di pé kó kó fi kí ọ̀rẹ́ pé ah màmá ọwọ́ ọmọbìnrin wa mẹ́rí pé kí ni tóun lè ṣe tí tòun fi ní báyìí nígbà tó gbó bá dé torí gbogbo wa là ń tọrọ wípé kádàgbà. Hmm? إلى الذين ثم رددناهم أسفل السافلين إلا الذين آمنوا وعملوا الصالحات mo ní sọmọntòsì ó ní ara ha kùránì ọlọ́run ọba sílé ìwọ̀ forí ọpọlọ tí kùránì bá wà ń bẹ̀ tí ń bá múlò tí ń ṣe dáadáa ipe kí ọwọ́ adìrà dáradá gbẹ̀yìn kọ́ máa sáran gbẹ̀yìn kò wọ́pọ̀ máa ṣe dáadáa jẹ́ kí tàwíìdì rẹ̀ yanjú máa ṣàfọ̀mọ́ fọlọ́run bọ̀m̀bọ̀n gbogbo àzékèrè yóò máa fọ ojú ojú wàhálà rẹ̀ tọ́jẹ́ yí pé gbogbo ń tọ́ ọkọ́ bẹ̀ yóò máa hàn kétékété ni títí tí èdè tó èdógbó imaamu Bukhari rahimahullah rahmatawasa ọgbọ́n rí pé wọ́n ní zuhur ṣẹlẹ̀ sí la bó ṣe kó gbogbo rẹ̀ jọ tóun gbogbo àwọn hadith tó kó jọ kì í ṣe wípé ó kàkọlẹ̀ ọwọ́ ha sórí ni o imam ahmed gbogbo àwọn hadith tó kó jọ kì í ṣe wípé ó kàn kó jọ ọwọ́ ha sórí ni o imam daoud abu daoud ó ha gbogbo ẹ̀ sórí ni o kì ṣe pé ó jọ kí ló dé torí pé wọ́n ṣiṣẹ́ rí wọ́n dúró tí ọba adẹ́dà subhanahu wa ta'ala ọlọ́run wá dúró tí wọ́n gbẹ̀yìn ẹ gbọ́dọ̀ ṣọ́ra. kí lọ́ba adé dàtú sọ ó ní wàhfid lẹ́hùnmá jẹ̀nẹ́hà mina rahma subhanallah balaga quran ah, sọ̀rí bẹ́ẹ̀ ṣe rí kó tó gbọ́ agbègbè bẹ̀yẹ mọ tàbá dìẹ ńgbọ́ ọba ṣe pamọ́ tọ́ ọba fẹ́ súnmọ́ ọmọ rẹ̀ tàbọ̀ fẹ́ nílé bóun ní ṣe máa ṣe sí ọ yóò mú ìyẹ́ rẹ̀ yóò fi yóò fi bo àwọn ọmọ báyìí yóò á fẹ́ǹsì off ó tí ìsọpọ̀ fẹ́ mú lọ́mọ ọ̀kàn ń rìn ní dèdè rẹ̀ ni bí ṣeṣe ni kí ó mèmè kankan kọ́mọ́ mi àwọn òbí méjèèjì bí Allah subhanahu wa ta'ala ní sí ká ṣe sùn akhfid lahuma janaha dhulli mina rahma ṣẹ̀gàgà bò wọ́n ìṣègàgà humility ìtẹríba ìrẹ̀rẹ̀ nílẹ̀ látara àánú pẹ̀lú gbogbo tí wọ́n gbogbo tí wọ́n ṣe gbàtọ́ bá ń rí àwọn nǹkan tí ọ̀nà mà lára wọn rárá kìí ṣe pọ́ọ̀sà ìgbà yẹn lọ́wọ́ àsúnmọ́ wọn ọwọ́ àdáàbòbò wọn ní dáàbòbò bí ẹyẹ ṣe máa ń dáàbòbò ọmọ rẹ̀ tí ò ní fẹ́ ká burú kankan kan. kan tọ́jẹ́ yí pé ma máa káàánú rẹ̀ ọ̀wá ní fi máa ń bẹ̀rù wọ́kùl kama rabbayani saghira ọ̀wá máa bẹ́ẹ̀ lọ́wọ́ba wọ́lọ́wọ́ba bá ń kẹ́ wọn bá wọn báwọn náà ṣe mi lórí gbà mọ́ wọn kékeré jáde ńlẹ́ lọ́kọ̀ọ́kọ́ lọ yọjú sí màmá rẹ̀ nù kó tó lọ sóko àní wọ́lọ́n wọ ìwọ ìyá mi ò mọ wá sálámà sí ọ̀nà kọ́lọ̀ mọ́sà bá ń kẹ́ ọkọ́ bá ń gẹ̀ ọ́ bó o ṣe kẹ́mi bó o ṣe gẹ̀mí ń gbà mọ́ wà kékeré màmá rẹ̀ náà dá lóhùn wípé yá kọ́lọ̀ mọ́sà bá ń kẹ́ ọkọ́ bá ń gẹ̀ ọ́ bí wọ́n náà ṣe ń kẹ́mi nígbà mo dógbó tán. tí yóò bá pa wọn láyà a gbọ́dọ̀ tara bọ̀ tó ń túmọ̀ sí pé kíni àwọn afáàní tí ó bá jẹ́ pé fọ́ọ̀k the kìfáyì ni táwọn kan bá ti mú kúrò kìí sọ̀rọ̀ àyàn lé wa lórí náà tí wọ́n bá ní má ṣe o ọ̀pàtì àfi tó bá jẹ́ fọ́ọ̀k the ain ni a tó bá ti jẹ́ pé fọ́ọ̀k the ain ni ara ọgbọ́dọ̀ ṣe ọgbọ́dọ̀ ṣe ni kí lálàyé táwọn afa sọ lórí ilé àlàyé ni ni wípé arákùnrin kan wá bójúṣe náà sílá lásìlá mo fẹ́ bá ọ lọ sójú ogun tẹ̀m̀pá àwọn kan ti lọ ó ti di fọ́dù kìfà ilé lórí mo fẹ́ bá ọ lọ sójú ogun àwọn ìyá mi àti bàbá mi àwọn méjèèjì àwọn òbí mi méjèèjì mùṣírikù ni wọ́n kò pẹ́ mùsùlùmí o ó ní wọ́n wá ń sunkún yẹn ni pé wọn ò fẹ́ kí n lọ. ìrórè kí wọ́n á ní àṣẹ kí lófin tá a fà gbé kalẹ̀ sallallahu alayhi wa alihi ó ní lè bá wọn bó o sì pa wọn lẹ́kùn lọ́ọ́ dùn wọn nù jihadi tiẹ̀ nù jihad ń bẹ fún ọ lára wọn. Abu Darda radiyallahu anhu ọ̀kan náà àwọn sábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam olójíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ àwọn àsọlẹ̀ fóun mẹ́sàn-án ọkà ó pé pérépéré kí ni tó sọ ó ní la tushrik billahi shay'an walau qutita aw hurrikta má bọ́lọ́wọ́n bá fi mẹ́fì kankan bọ́lọ́wọ́n bá wórogó o tí wọ́n bá ń gé ọ wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí tàbí wọ́n dáná sun ọ́ má bọ́lọ́wọ́n bá mẹ́fì nǹkan bọ́lọ́wọ́n bá wórogó tọ́lọ́wọ́n ni ó tẹ̀lé mẹ́fì ṣerékù. nínú tó sọ fún ó ní wá ti wà lédèkì bọ̀ fáwọn òbí rẹ méjèèjì o wá dùnnú wọn wá yọ́nú wọn walau amaraka an takhruja lahuma min dunyaka fakhruj lahuma kódà nínú nǹkan ayé rẹ tó ní tí a bá ní rárá mo fẹ́ eléyìí ni mo ń fẹ́ ah, ṣé tẹ́ ń fẹ́ nu ẹ fẹ́ jù mí náà lọ ọ̀yà ó ní tètè fún ọ. Sayyidina Ibn Umar radiyallahu anhuma ọwọ́ abójúṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní ìyàwó mi ọlẹ́sìn bọ́ fẹ́ràn rẹ̀ subhanallah ó ní ọlẹ́sìn bọ́ fẹ́ràn rẹ̀ kánà abẹ́dùn asábì nàbí sallallahu alaihi wasallam wà hazadahu ó sin nínú gbogbo àwọn sàbí òjìṣẹ́ náà sallallahu alaihi kò sẹ́ni tó sin lọ́n abdullahi ibn umar radiyallahu anhu kò sẹ́ni tó yẹra fáyé fún nínú àwọn sàbí òjìṣẹ́ náà sàtó bá fi sọ pé òun fẹ́ràn obìnrin kan dájúdájú obìnrin yẹn ó páyọ̀ ọlọ́run bá ó ní mo fẹ́ràn ìyàwó mi ó lẹ́sìn ó níwà Umaru ní kí n kọ́ ntọ́ba ntọ́ba bójú ṣe lọ́sọ̀lá àṣìlá fún kí ló ṣe lọ́sọ̀lá àṣìlá fún ó ní lè kọ́ ntọ́fanu tó fi kọ́ sínú haid ntọ́kọ́nu ntọ́fàánu tó fi kọ́ sínú káyì Sayyidina Umar ṣékọ̀ mọ Abdullahi bin Umar ṣékọ̀ wàá mú òfin pé àgbọ̀dọ̀ kọ́ obìnrin tí ń pàṣẹ nǹkan oṣù lọ́wọ́ ni ọmọ náà ntọ́kọ́nu bó ṣe kọ́ báyìí Sayyidina Umar tún gbéra ọdọọdọ òjíṣẹ́ náà sàṣẹ lọ́wọ́ ni Abdullahi o ti kọ̀yàwó rẹ̀ sinu nǹkan oṣù o. òjíṣẹ́ náà sàásánà ti gbé òfin mi fún pé ah, rárá bá a ṣe kọ́yàwó nígbà ni ó divorce ó kóra gbogbo bó ṣe òjíṣẹ́ náà sàásánà ṣàlàyé òbí kìí ṣe tí obìnrin kan sọ pé òun di gàgà pé ọ̀kan nínú wa kọ́ fọwọ́ mú ìmọ̀ kọ́ fọwọ́ mú ni tàbí kọ́ fọwọ́ mú àwọn òbí rẹ̀ láà sọmọ ìjìnlẹ̀ wọn ò jọra wọn ò jọra ala inú ọgbọ́dọ̀ mọ̀ pé kíni bóòlù ọkọ̀ ṣe jẹ́ sómìnrin bóòlù ṣe jẹ́ kí ló jíṣẹ́ náà sàlám sọ ó béèrè lọ́wọ́ sàábíyà ó ní azátúbálẹ̀ ant sọ ọlọ́kọ olùlọ́kọ bóòlù ẹ̀ṣẹ̀ máa ṣe ah, ètò bá ni mi ìjú sòrò kí ló jíṣẹ́ náà sọ ó ní ọkọ rẹ alijanna rẹ nu iná rẹ nu òbí rẹ alijanna rẹ nu iná rẹ ẹni tó jẹ pé àtàrà wa ni ó ti wá alijanna sacrifice alijanna torí máa kú. ìyàwó rẹ̀ àti màmá rẹ̀ wọ́n kọ́ la ó ní ṣé kíkíní kó wọn ṣe mo ní sọ fún un bí wọ́n bá ṣe kó la ó lè wá ọ̀nà yẹn bí ò bá wá ọ̀nà yẹn ó ń lọ́nà kọ̀mọ̀ bí wọ́n ṣe parí ọ̀rọ̀ láàrin ara wọn kọ̀mọ̀ ah, bí wọ́n ṣe parí ọ̀rọ̀ láàrin ara wọn. yá kan ò ní jẹ́ kó wọn gbélé ọkọ rárá ó tún ààrẹ ṣe tọ́ba jẹ́ ìyá rẹ̀ ńkọ́ ilé ìgan ìyá rẹ̀ ní pa position délé wà sí ọ ó ju ti ìyá rẹ̀ lọ ìyá tó ju ìyá lọ lélẹ̀ ó pàtàkì. adi sista kí ni tó ní wàhálà sí pẹ̀lú ọkọ rẹ̀ ó lóun kórìíra àwọn boríborí. sórí wí kò rí wí kí ló advice tẹ́ ń fún kò sí ta tán pẹ̀lú sórí ọ wà á fi wà ìṣesí ìsẹ́ẹ̀d ó fi pa lórí tó jẹ́ pé yóò wà láìkì boríborí ntọ́ba rí lára boríborí tẹ́lẹ̀ tí ò fi láìkì wọn kọ́ wa tara rẹ̀ fẹ́ràn wọn pé ah eléyìí yàtọ̀ eléyìí boríborí yàtọ̀ kótó yanjú iṣu tọkọ ó ti yanjú ọmọ kílẹ̀ ẹ̀jẹ̀ kílẹ̀ ṣe kílẹ̀ ó ti fọṣọ ó ti ṣe ó ti lọ ó ti ṣe gbogbo ẹ̀ a ṣé kí wọ́n á wẹ̀ fún yín màmá sọ pé apá mi ò gé àyín sọ pé apá àyín gé màá ní à bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni n kò di pé ìyá yín ò rí mọ́ lónìí à ọ làwọn báwọn boríborí kan ni wọn láwọn gbẹ̀sìn bá ṣe ń ṣe sí ìyá ọkọ wọn nǹkankan bá ṣe ti ìyá ọkọ dànù bí wọ́n ṣe fẹ́ǹsì ìyá ọkọ ọ̀f tí ọjọ́ gbádùn ọmọ rẹ̀ tó ń rínú ọba bẹ̀rẹ̀ sí ọba ìfíríkà lóríṣiríṣi arábìnrin wa bẹ̀rẹ̀ sí fi yé pé àwọn wọ̀nyẹn ọ̀gbẹ́sìn yé ni bọ́lá wọn bá ṣe ní ká ṣe sí ìyá ni bọ́lá ṣe ní á ṣe sí bàbá ni bó ṣe ní á ṣe sí àwọn òbí wa méjèèjì bẹ́ẹ̀ náà ló ṣe ní ká ṣe sáwọn ẹ̀yà ọkọ wa àti bàbá ọkọ wa gbogbo ọṣẹ gbogbo àwọn àlàyé ni mama yẹn lọ́sẹ̀ tó wá ń gbọ́rọ̀ ránṣẹ́ ni wọ́n ń kọ́ màmá lẹ́sìn tí màmá fi gbọ́ yé torí wípé ìwọ tó lágbọ̀yé tó o bá bá ẹni tí o lágbọ̀yé pàdé iṣẹ́ ń bẹ lọ́wọ́ rẹ ó múra rẹ wálẹ̀ ní kó fi yé bí ọ̀rọ̀ wèrè ni wèrè oníṣẹ́ ó mú òkúta ọ̀tẹ̀ mọ́ ìwọ náà wà mógùlù tí wọ́n sọ pé ọ̀lẹ̀ mọ́ wèrè ti di méjì nítorí ẹ kó o ṣe fún un ni pé kó o sá fún kì í ṣe yí pé kó o á. ọ pàtàkì gbogbo àwọn ẹ̀kọ́ yìí ọ fún ọmọ ẹ̀dẹ́ nì tí wàá délẹ̀ amara ka n ta kúrújẹ mi n dunia ka fakurujù lẹhùnmá ọ gbọ́dọ̀ fàyẹdù tààyọ kó abẹ lórí ìtẹlẹ mọ <laughs> náà ni. walau ra'aita annaka anta kódà bó rí wípé position tí wọ́n hold ló correct tí ẹ ò correct jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún. àwọn kan bẹ àìbá wọn ṣe àìbá wọn dìgbà ẹ àìdìgbà ro síwájú wọn àìbá wọn ṣe gbàǹgbàlákà òbí olórí ọkọ àlá kí ló jíṣẹ́ lọ́sọ̀lá àṣàlám onítòbìnrin bá kírun wákàtí márùn rẹ̀ tó gba àwẹ̀ rẹ̀ tó ṣe gbogbo ojúṣe ẹ̀sìn tí wọ́n fẹ́ kó ṣe tó wá rí ìyọnú ọkọ rẹ̀ ó fi ṣẹ́rùtù yẹn sí torí ìyọnú ọkọ rẹ̀ kọ́ wọ àlìjẹ́nì ní ọlọ́run ọba rẹ̀ ní gbogbo géètì tó bá wà ó tó bá wù èèyàn ní wípé lẹ́yìn ìgbà tó bá ṣẹ̀sìn tán ọ̀ràn yẹn ní wípé kórìí ọ̀nà ọkọ ara wájú alẹ́ a gbọ́dọ̀ gbé wọn fúnra wọn a gbọ́dọ̀ tó bọ́lá wọn bá bá ṣètò nígbà tí wọ́n bá wà láyé a máa kẹwọn a máa kẹwọn tí wọ́n bá wá jáde láyé tán a ní fi wọ́n lẹ̀ ń kan láì ṣàdúrà fún jọ́ kan aláàmà fúrúlẹ̀ wàlíwàlídẹ̀yà wal mu'minin. والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والاموات òjíṣẹ́ náà الله عليه وسلم istigfaru tó o bá ṣe gbogbo àwọn tó o dákọ̀ yọ ọgbà commission látara wọn wọ́n lọ́wọ́ bá dáríjì àwọn òbí mi àtàwọn olùgbàgbọ́ òdòdó lọ́kùnrin àtàwọn olùgbàgbọ́ òdòdó lóbìnrin àti mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin àwọn tí wọ́n ń ṣẹ̀mí nu wọn tí ń ìwà láyé àtàwọn tí wọ́n ti lọ tí wọ́n ti kú gbogbo ń tọ́ dákun ọgbà commission gbàyà àwọn àfa rẹ àwọn ẹni rẹ ò lè dákun wọn ò lè àmàmà wọn wọn pàtàkì ní gbogbo ìgbà ṣùgbọ́n tí wọ́n bá wá jẹ́ kèfèrí tí wọ́n kú síbẹ̀ dáadáa tó ṣe sí wọn ayé lọ́mọ ayé ọlọ́mọ tẹ́ bá ti jáde láyé ò ní tọrọ gáfá kọ́lọ́wọ́n foríjì wọn kọ́lọ́wọ́n san wọn lẹ́sàn pẹ̀lú sẹ́ wọn lókun tọ́ra ayé ni gbogbo ẹ̀ mọ̀ ntó lè jẹ́ pé kọ́ mọ̀ mọ́ láyé oníkíni iman iman billah tó bá ti gbọ́ lọ́wọ́n bá gbọ́ tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ tó gbójúṣẹ́ náà sallallahu alaihi wasallam tọgbọjá àgbẹ̀yìnbọ̀ tí ẹ bá ti ṣe yùn tí ó ṣẹ̀sìn tí ó bọ́ ṣẹ̀sìn á tó bá ti jáde láyé ó ti parí alẹ́ lè bẹ sàárẹ̀ wọn wò láti lè fi ṣe tají ṣùgbọ́n kìí ṣe wípé káwá ṣàdúrà pé kọ́lọ́wọ́n fọ̀rùn kẹwàá rárá kọ́lọ́wọ́n ó ṣe iná ní ọ̀ṣọ́ fún wọn ni arákùnrin kan wá bójúṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ya Rasulullah bàbá mi ọ tọ́jú ẹbí ọ ara ó gbìyànjú ṣùgbọ́n kò gbẹ̀sìn ó kú ó kú ku tòkú mùsùlùmí ń bọ̀ lọ́wọ́ òjíṣẹ́ náà ní iná ah! ó ní lára gbàtọ́ fẹ́ pẹ́yìn dáwọ́ wá ni tiẹ̀ wa náà inna abi wa abaka finar àti tèmi àti tè náà wọ́n wà. ó ní wa idha marratta bi qabrin kafirin fabashiru bin nar tó o bá ti kọjá níbi sàárè kèfèrí fún onírúurú ah! ó ní eléyìí ló ní mi lára jù nínú tọrọ jíjẹ náà islam anabi ibrahim sallallahu alayhi wa alayhi òjíṣẹ́ náà sallallahu alayhi wa ńgbà tí wọ́n bá fẹ́ máa wọ́ bàbá rẹ̀ lọ sínú iná ìjẹ́ ọmọ ẹ̀dá ènìyàn àti ìfẹ́ tọ́mọ ní sóbì yóò yóò gbámú yóò gbá anabi Ibrahim sallallahu alaihi nabi náà wàlẹ̀ sọ pé ah ìwọ ọlọ́run ọba olóòyìn dójú tì mí nì lẹ́nìí mo ṣàdúrà wàlá tukhzini má dójú tì mí níjọ́ gbẹ̀yìn olóòní dójútì ni olóòní yẹpẹrẹ ni kí ni yẹpẹrẹ àti dójútì tó kí wọn máa wọ òbí èèyàn lọ́nu ná òjíṣẹ́ lásán asalaam ni wọ́n wá yí àwọ̀ bàbá rẹ̀ padà sí ẹranko kú búburú tó jẹ́ pé rírí lásán báyìí ìkórìíra ó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láti kó ìfẹ́ tó ní fún bàbá rẹ̀ kó kó lọ́kàn rẹ̀ láti fi replace rẹ̀ pẹ̀lú kórìíra ká tó bàbá rẹ̀ lọ́nu náà ta ló ní ká bọ̀wọ̀ fún wọn Allah sọ̀rọ̀ ta ló ní ká ṣe dáadáa sí wọn ta ló ní ká kẹ́ wọn ká gẹ̀ wọn ṣùgbọ́n pẹ̀lú ààlà ààlà kíni ààlà àgbàgbọ́ nínú ọba adẹ́dà tí wọ́n bá lè jẹ́ ni tí wọ́n gba Islam tí wọ́n kú pẹ̀lú Islam gbogbo sẹ́ẹ̀rí tọ́ ọba ṣe lẹ́yìn wọn wọn ò ní commission tọ́ba fẹ́ sàrọ̀ alámọ̀kúrí wàlúwàlùdẹ́yà kò sí ẹni tó gbẹ́sìn yìí tí ó máa ṣàdúà tọ́ba tọrọ isigvar fún ara rẹ̀ tí ò ní tọrọ fún òbí rẹ̀ àwọn òbí rẹ̀. bí ìgbà tó wà láyé ni sàdákà jàríà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá mi sọ pé nínú tí máa ṣèyàn láǹfààní nígbà èèyàn bá lọ tán ó ní kíni ọmọ téèyàn fi sẹ́yìn tó gbẹ́sìn yìí ti ń sin lọ́hùn. Ibn Salih tí ń sin lọ́wọ́ ọba gbogbo sẹ́yẹrẹ tí ń bá ń sẹ́wọ̀n ìyá ọmọ gba commission bẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ẹlòmíì nínú òkú mùsùlùmí tó bá rí ibi tí wọ́n gbé sí ó pé wọ́n lọ́wọ́ ọba mi ì ṣiṣẹ́ ilé yìí o wọ́n sọ fún yín pé istikfara àti pẹ́pẹ́ ń fúrú tọ́mọ rẹ̀ ń ṣe fún ọ lẹ́yìn rẹ̀ ń gbọ́ lọ tán òun ló gbé ọ dé kí lèyìn túmọ̀ sí wọn bó ń ṣe ń jẹ nínú dáadáa yẹn láyé bẹ́ẹ̀ náà ni tọ́wọ́ bá tún lọ tán ó tún máa jẹ lọ àjẹ lọ ni gbére the church kí ẹ̀ kọ́ ọmọ lẹ́sìn ní gbogbo ìgbà a máa fi fèyàn kún àgbẹ̀dọ̀ kọ́ ọmọ bí ọmọ bíbí ṣe jẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni kíni ọmọ títọ́ ẹ̀sìn ni tá a gbọ́dọ̀ mójútó máa ṣe kọ́ wọn níta yé a máa jẹ́ kí tẹ̀sìn ó kó rinlẹ̀ lọ́kàn wọn dáadáa òun ni wọ́n ó fi wúlò àjẹ́bẹ̀ yóò dàbá mọ̀ kọ́lọ́mọ jẹ́ àwọn ọmọ wọn dàbá mọ̀ lẹ́yà ló wọ́n pàtàkì. eléyìí ó ní òfin tí ọlọ́run ọba gbé kalẹ̀ ètò tẹ̀lé power house gbogbo ẹ̀ ni gbọ́ngbàtà sọ̀rọ̀ ní last halkọ́ ọgọ́rọ̀ àwọn yẹn ni kò sí ìbéèrè a pause díẹ̀ ká gbà béèrè díẹ̀ kan ká tó tẹ̀síwájú pẹ̀lú kíni pẹ̀lú àwọn àwọn àti nínú méjìdínlógún ẹ̀mùkọ́nà wájì àti tírìtì méjì àfẹ́ bọ́ sẹ̀kẹta méjì tá àti tírìtì àwọn nǹkan ti jẹ yọ ń bẹ̀ tó pọ̀ tá a fẹ́ àdírẹ́sì kọ́láwọn fún àṣẹ náà làbọ̀kọ́dé ìjà. náà ìjọba kúnlọ́ọ̀ kẹrẹsà. àwọn ọmọ ìyá wa lókè ká pèfà àwọn náà tó ṣe àmọ́ pé wọ́n ní gbé e máa lọ sí ibi darsu kejì tí wọ́n bá sí ká máa bá tàwọn. ẹ̀yin àǹtí wa àti ẹ̀yin àwa lókè wọ́n ní ká fi ìbéèrè yín ránṣẹ́ so inshallah tẹ́lá ti fi ránṣẹ́ ọ̀hún náà ni àgbéyànjú láti kọ́kọ́ béèrè inshallah naam so síwájú kí wọ́n tó fi àwọn béèrè ránṣẹ́ àwa tí a bá ní béèrè sálẹ̀ so kí a náwó. Now, one, one, two, three, four, five, six, seven, eight, nine, ten. Sọ́run kan tó ọkọ̀ tó. Wàlékún Asálàm tẹ̀lé Bàrà. Ìbéèrè alákọ̀ọ́kọ́ lórí ká máa tẹ̀lé àwọn olórí. Kí ni nǹkan tó máa gbólé ta lè fi pè ní káfíò tàbí lè tẹ̀lé mọ́ ta máa gbógun? Tó bá ṣe nǹkan tó jẹ́ pé kúfùrù bá wà ní gbangba báyìí ó bẹ̀rẹ̀ sí ṣẹbọ. ẹjọ sọ àbúrò ẹkẹ ilé tẹ mọ tàbí tàbí ó pàṣẹ ni tó jẹ́ pé ó ta kò fi Ọlọ́run ọba la ta'a lil makhluq fi ma'siyati al-khaliq tí olórí bá pàṣẹ pé ká ṣe ntọ́lọ́run ọba ọ̀fẹ́ kò sí tọ́ àfún wala sam'a tí ọba ti pàṣẹ yìí tó jẹ́ pé lórí ara rẹ̀ fáájìrù ni àtẹ̀lé. òbílẹ̀jẹ́ ni lórí ara ṣàkísíyà rẹ̀ fásik àtẹ̀lẹ̀ ṣùgbọ́n tó bá fi di wípé ọ́n pàṣẹ pé kí àṣẹ tó jẹ́ pé ó takò fún ọlọ́run ọba là tẹ̀lé. Ah, ìbéèrè kàtà sí torí a rí àbùkù kan lọ́wọ́ rẹ̀ aburú tí bó ṣe gbé ètò ẹ̀dá kalẹ̀ position leadership ó fi ọ̀wọ̀ àti wọ̀ká fún tí ẹni tó wà ń bẹ̀ tó bá sọ ọ̀wọ̀ nù ìwọ̀ta fún un láàfin pé padà kìí ṣe pé ká wá ká faṣọ ya máa lára aburú tí ó bì kò ní mọ ní yóò pọ̀ ju Dada tí a rò pé a fẹ́ mú àyàn. zọkọlọra ìbéèrè lẹ́ẹ̀kejì lórí pé kí n máa tẹ̀lé òbí òbí wa sọ pé òun gbèrò láti lọ sí hajj ní ọdún tó ń bọ̀ inṣàlá ọmọ wa gbèrò láti lọ lọ́dún yìí bẹ́ẹ̀ pé pé iṣẹ́ rí èèyàn máa ṣe ni ọmọ bóyá òun máa di ọdún tó ń bọ̀ òbí wa ń sọ pé láti lọ ọmọ mi ní sùúrù níyẹ jẹ́ àjọ lọ ní ọdún tó ń bọ̀ kí ni kí ìwọ̀ oníkọ́ máa kọ́. fardu ain ni hajj tó bá lágbára kó lo èyí kó bá màmá rẹ̀ lọ kí ni ìdí tí màmá fi sọ yìí kó mú sùúrù di next hajj. bóyá pé kò sówó náà ní bóyá ọlọ́run kádà pé wọ́n ń wojú nǹkan kan pé ọlọ́run gbàdúrà kó tó di next hajj. hajj àlàfo táàyè rẹ̀ bá ti ọ kéèyàn ṣe pápápá rẹ̀ torí wípé tí ara lè yá lẹ́nu kọ́mọ yà lọ́la mọ́ owó lè wà lẹ́nu kọ́mọ sí lọ́la mọ́ ààyè lè wà lẹ́nu kọ́mọ sí lọ́la mọ́ ó fi jẹ́ pé ìgbà tó wà wọn kéèyàn tètè ṣe pápápá kéèyàn ṣàlàyé fún mi bẹ́ẹ̀. zọkùnrin ọ̀rọ̀ ọ̀dùn salamu alaikum. wa alaikum salam salam fatima. ìbéèrè mi ni pé a ti gbọ́n pé wọ́n ṣe léwọ̀ kéèyàn máa tẹ̀ fún òbí ká máa tẹ̀ fóbi tàbí. kìí gbígbọ́ nìkan haramu. ok tàbí ká tiẹ̀ tún máa tẹ̀ fún ara wa. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ìbéèrè mi wá lọ báyìí ni pé àwọn tó ń jẹ́ bíi lọ́ọ̀yà wọ́n máa ń lọ kóòtù tó ń tẹ̀ fún adájọ́ pé my lord your honour your worship so mo wọn pé kí ni ìdájọ́ àti ìdájọ́. wọn ọ̀bọ̀n bẹ̀ wọn náà mọ̀ pé àwọn ọ̀bọ̀n bẹ̀. wọn ọ̀bọ̀n bẹ̀ ṣùgbọ́n àgbọ́yé tún wà pé tí wọ́n ń pé èèyàn máa ṣe nǹkan kan tó yẹ ń pé bóyá aburú bá tẹ̀yìn ẹ̀yọ́ á pọ̀ ju bóyá kí ẹ̀hún kó máa ṣe òun ní pé ń sìn because ìgbà tá a lè lọ́wọ́. èèyàn mú èèyàn mí ni pé kì í ṣàbúrú tí wọ́n ti yẹ tá a bá ṣe léyìí ọlá burú lọ́wọ́ aleykum salaam tala but aburu eléyìí ti ká ṣe ó kéré sí àì ó kéré sí tábà ní ètò tábà ní ká mọ̀ ṣe lọ tá a bá ṣe aburú tí ó mú wa yóò pọ̀ ju aburu tí ká ṣe lọ akhafu darri kò mí nìyí pé tá a ṣe nǹkan láburú náà aburu ìwà ń bẹ̀ náà but kankan tó eléyìí ni but aburu náà ṣe fahim so Ese wà ń bẹ̀ ọkàn jẹ́ pé títì tá a fẹ́ tá a tá a ṣe tó máa bí èmi lè mọ́ that is it but kò mí ní pé kí n sábúrú ẹ̀ṣẹ̀ náà ni. ṣé ìyọ̀ǹda wa wà pé káwọn lọ́ọ̀yà máa àbí my lord. nítorí sọ ni pé kò ní yọ̀ǹda kò sí yọ̀ǹda fún kò sẹ́ńtọ́ bọ́m̀bẹ̀. àbúrò náà sì ni. ẹ̀ṣẹ̀ ni kọ́mọ̀ pẹ́ṣẹ̀ lòún dá torí tí o tó bá gbé kú ò pé kì í ṣẹ̀ṣẹ̀ ló ń dá kò ní mọ gravity rẹ̀ yóò wá tẹ́bàtì lọ́rùn pírọ́blẹ́mù ẹ̀ṣẹ̀ ni wípé ìmọ̀ wíkìn ọkàn ni tọkàn bá ti ń wíkìn àti jẹ́ ẹ́ńjìnì ara gangan ó lẹ̀mí tẹ̀mí bá ti ń lẹ ara ọmọ kọlẹ̀ tó ti di wípé ó wíkìn rẹ̀ kọ̀ọ̀kan yóò kún aburú mọ́ tó ti ń tẹ̀síwájú lọ. orí pé ẹni tó mọ̀ pé haramu but ó ní àdánwò ó ṣe mutí ó dáa ju ẹni tó jẹ́ yí pé òun kà kún pé kò séwu fún sọmọ pé ìyàtọ̀ mi láàrin àwọn méjèèjì eléyìí mọ̀ pé ah, haramu ní kíní tó ń túmọ̀ sí pé kíní ó mọ̀ pé òun ń dẹ́ṣẹ̀ pẹ̀lú ti mọ̀ pé òun ń ó bì yóò máa bẹ yóò máa bẹ̀rù ọkọ wa yóò sì máa bẹ̀rù ṣùgbọ́n ẹni tó wáyé pé ti wá sọ di pé is the norm ọkàn rẹ ti weak lọ bí ó dẹ̀ ṣe máa weak lọ́nu tó yẹ pé gbogbo ẹ̀ wà kú ṣó ti yé báyìí nísìnyí kọ́mọ̀ yìí pé aburú ni ẹ̀ṣẹ̀ ni no doubt a gbọ́dọ̀ address anybody as my lord afọba adéda allah subhanahu wa ta'ala asẹ́yìn wọ̀lọ̀ subhanahu wa ta'ala ló fi jẹ́ wípé òsì rìwáyà kan tó wá tó jíṣẹ́ náà sàrà sílà ń dẹ́ ń bá sàlátù fún mi kẹsàn pé Allahumma salli ala sayyidina kò síbi tó ti sọ bẹ́ẹ̀. huwa sayyidu walada Adam òun ni ọba lord fún gbogbo ọmọ ànábì Adam but kò túmọ̀ sí pé ọba ń kọ́ wa ní ń kọ́ àsàlátù wa sọ pé kásọ̀ pé Allahumma salli ala sayyidina Muhammad kò síbi tó ti wá ṣé o ti yé báyìí nísìnyí so dépò pèpèlè káásẹ̀ tó mọ̀ sọ ẹni tó jẹ́ pé kì í ṣànábì kọjá nǹkan kan lálẹ́ òun fásitì kọ́mọ̀ pẹ́ṣẹ̀ ni bóun bá ń tẹ́ ṣe káwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n tí wọ́n àpíà ní irú court bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni báwọn bá tiẹ̀ ń ṣe ìmọ̀ ni báwọn bá tiẹ̀ ń ṣe ó lè bí níjọ́ iwájú káwọn kan sọ yìí pé ah ẹ jẹ́ á fi kínní ẹ má jẹ́ á ṣe kínní ìmọ̀ o ó lè bí jọ wájú ṣùgbọ́n tá a bá accept it as norm aburú ńlá ni. yasakanla ọ̀ka ìbéèrè mi kejì ni ibi janaza Na, bá ń kúrò sí òkú lára tó bá ń kírun sí òkú lára ǹjẹ́ ìgbàláyé wà tó yẹ pé ìmáàmù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí kan bá kí ìkejì á tún kí ìkẹta á tún kí ǹjẹ́ ìgbàláyé wà fún jazakallahu khairan <laughs> <laughs> wa antum the serious one. salaamu aleykum wa rahmatulah. wa aleykum salaam tala. kọ́lọ́ kọ́ wa kẹ́yìn kọ́ wa jẹ́tì. àti wọn náà. ẹ ẹ jọ ǹjẹ́ olórí lórí ọ̀rọ̀ yìí pé kéèyàn fẹ́ tẹ́ aráàlú lọ́rùn lórí àwọn lórí ẹ̀sìn tó ń ṣe hmm. kí bóyá kéèyàn lè bá àríjọba yẹn ṣe like káwọn bí ọlọ́dún ogun kan wá request fún pé ah, àwọn báyìí báyìí àwọn nídìí báyìí kí àwọn kiri yóò wá so kólúwẹ̀ wá tẹ́ wọn lọ́rùn lórí ipa wo ni èèyàn lè kó tí èèyàn ní ní bọ́sọ́fìn ní àárín yẹn wípé mo jẹ́ olórí àwọn eh, aláìlẹ́lẹ́bọn wọn wá request lọ́dọ̀. ká má dà sí ká má dà sí. encourage gbogbo ẹ̀sìn láti practice rẹ̀ bí ó ṣe wà nù tíra wọn lópin ìgbà tí ò bá ti ní pa ìlú lára torí nísìn táwọn kan bá sọ yìí pé àwọn ní ìdèyàn láti fi rúbọ sọmọ pé ó ti pa ó ti pa ó ti pa ẹhẹn gbogbo nǹkan yòókù kí a má kí a má dà sí. tábà request fún owó like inú léyàrin ìsìnkálẹ̀ mọ́ á kó owó àmúra ẹran mo ṣe nǹkan kan pé on behalf of government. Eh. likewise nígbà tí àwọn. kí government má dà sí. okay jazakallah government mothers àbúrò sẹ́yìn ni wọ́n sọ alẹ́bọ̀ náà wàá sọ pé kí wọ́n bá wọn lẹ́sítọ̀ ọ̀nà government mothers ọ̀nà tí yẹn lè pe takaluf látàrí yìí tó bá yẹ pé owó àpò tiẹ̀ olówó olówó àpò tiẹ̀ ó fi ṣe àránṣe ara musallam but pé ẹja máa bá gbogbo wọn ṣe gbogbo ẹ̀ ah! obìnrin tó lọ́kọ púpọ̀ kì í ṣèyàwó lé ọlọ́kọ èkejì ni ni ṣe ìrúbọ lọ́jà yẹn so ó fi lọ èmi wípé àfà mùsùlùmí lòun kankan ọjà yìí ó dẹ̀ ní ṣọ́ọ̀bù ọjà yẹn ó ní dandan ó máa dá owó yẹn so obìnrin yẹn ní pé yẹn wípé o ti gbọ́ wípé irú nǹkan bẹ́ẹ̀ rí. so bẹ́ẹ̀ ẹ tó wá jẹ́ bí ìyálọ́jà ń bẹ̀ náà ọ jẹ́ mùsùlùmí ìyálọ́jà yẹn wá ní pé túláàsì aṣọ ògúnra kìnnìkankankan ẹ gbogbo kálukú ní ọ̀dà torí kí ọjọ́ lè bá àtúbàtú ṣẹ ni. so obìnrin yìí the next thing ni pé wọ́n fẹ́ yọ kúrò pé ó máa kúrò ní sọ́ọ̀bù pé wọ́n ló lágídí tó bá ti dọ̀rọ̀ lẹ́sìn ìdìbò pọ̀ dẹ̀ ni àwọn ọ̀dẹ̀ nírànlọ́wọ́ wọ́n sọ fún yàrá èmi ti rẹ́ nìkan sí yàrá ọjà gbogbo àwọn kí àwọn èèyàn ó bẹ náà wọn ọba pẹ̀lú tí wọ́n bá gbàgbọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn mùsùlùmí kí wọ́n bẹ náà bí wọ́n bá ṣe máa bẹ̀ àwọn kírísítẹ̀ kí wọ́n bẹ̀ bọ́lá wọn bá bí wọ́n bá ṣe máa bẹ̀ bọ̀tí wípé kí gbogbo wa wá ṣèkan náà àwọn ìkówà bẹ̀ kan dáwó lẹ́sọ̀ ṣe é yáàfì nǹkan kan náà pàtó bá ti di pé ntí ò sí inú ẹ̀sìn tèmi onídandandanlá mo gbọ́dọ̀ bá yín ṣe nítorí sọ ni wípé kí n pa tèmi tì kí wọ́n á ti tì kólúkálukú ṣe ń tí ń bẹ nú ẹ̀sìn rẹ̀ láti fi wójú rẹ ọlọ́run bá yí pé kí ìlú tòrò kí ni wọ́n máa ń ṣe nílùú wọ́n ní afẹ́kìlú ó tòrò káwọn mùsùlùmí kí wọ́n bá abẹ náà níjọ́ níjọ́ juma ní àwọn masajidi wọn àwọn christian náà wà ní kí wọn bẹ lọ́wọ́ bá nínú churches wọn kò sí ìjọ àṣọ pé torí yín pé kí ìlú fi tò àti mùsùlùmí àti christian kí wọn papọ̀ lójú kan náà la láì sèrà. bẹ́ẹ̀ obìnrin wọn ti fẹ́ wọn ti fẹ́ múfẹ kó lọ jẹun. kọmọfin ni tó bá mọfin wọn tó bẹ́ẹ̀. ṣé ká gbélé gan ọbẹ ta ọbẹ ta. jazakallah khair. wọn ti fi jazakallah khair. Um, láti ọ̀dọ̀ àwọn sisters so ẹni yìí sọ wípé uh, màmá òun ò kìí kírun so and uh, òun máa ń gbìyànjú láti encourage wọn so wọ́n ní complain wọn ni wípé uh, ààyè ibi tí wọ́n ń gbé màmá máa ń sọ wípé ààyè yẹn fún kò gbààyè dáadáa pé táwọn bá ti bọ́ sílé àwọn ilé tilé táwọn ọmọ kọ́ táwọn bá bọ́ síbẹ̀ àwọn àwọn ọmọ kírun so ọmọ yẹn wá sọ fún pé òun sì yẹ nǹkan ìjọ náà sí ó ní I always talk to her but I have no money to raise a house but I'm trying because I'm married mo pé tẹ́ni tí a sọ ni ó pé tó bá pè ní kápá ni òun bá bá wọn ṣe àyè ilé wọn yẹn but kò sówó kò sí nǹkan kan ṣé báwo ni a máa wòye ara ni kí. tó bá lówó gan kò ní kírun torí pé kì í sowó ló ní bùkátà sí láti kírun ìgbàgbọ́ nínú ọlọ́run ọba ni wípé anytime now lòun lè kú wọn ọ̀ràn yàn létí èèyàn anytime ló lè kú in tí ó fi jábọ̀ tí ò fi ní léwu níbi tí ń lọ kókó rẹ̀ ó nírun kìí ṣe ọ̀rọ̀ ọ̀run ni pọ́blẹ́mù ìyá nítọ́jẹ́ pọ́blẹ́mù ìyá ni pé àkídà ẹ̀rẹ̀ ni so n tí wọ́n ó pè àjókòó tí wọ́n ó ṣe àlàyé fún ọ̀nàrà bá ti yanjú nínú ọ̀rọ̀ ẹ̀dá tára ń bá ní gan ọba yóò máa rí ẹni tó re lọ́wọ́ ó re lẹ́sẹ̀ ojú gan ò rí na tààrà àsìkò òun tó kọ parun kankan tì tọ́wọ́ mọ̀ yìí pé bẹ́lẹ̀ ìbá ṣẹlẹ̀ sóhun láyé òun tóun bá kú kóun mọ̀ tó ta lùsì lọ́hùn kò rí lè tilẹ̀ ayé ń kọ́ bí ilé gbére ló ti ń bi wo yẹn kẹ́jẹ́ ìyá ọgbọ́ yìí ìyá àké nítorí kẹ́sọ́ ó ní ọmọ ìyá wa nídìí láti pè láti kọ́ kọ́lé fún màmá rẹ̀ ẹ̀kọ́ ni kó pe màmá rẹ̀ jókòó ni kó sọ blank talk kó sọ fún màmá ẹ̀ gbèsè ayé tẹ̀ ń gbé gbèsè ayé kèfèrí ni tẹ́ ẹ bá bá bá ikú o màmá àní kírun sí i la tẹ́ ẹ bá bá bá ikú o àní ṣàdúà fún yín lẹ́yìn yín ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ẹ̀. jazakumullahu khairan. náà wọ́n ní ṣé ká lọ sí àwọn law schools wọ́n ní ṣó wà permissible <laughs> wọ́n ní tí ò bá wà permissible kí ni ìdí. law schools. bẹ́ẹ̀ni. kí ni a máa ń ṣe ń bẹ̀. àwọn study law ni. so wọ́n ní nínú àkíyèsí náà ni wípé irú àwọn law schools báyìí wọ̀nyẹn jẹ́ kí àwọn sisters lo hijab. is that. yes. wọ́n ló jab. Ah, hijab abu khilaf ìbòrí lásán ni ẹ̀jẹ̀ á gbọ́ lẹ́nu lọ́ọ̀yà náà gbé kinní fún gbé máìkì fún. salamu alaikum wa alaikum salam tala. wọ́n máa ń jẹ́ kí àwọn sisters lo ìjáàbù kì í ṣe jẹ̀lìbáàbù ìjáàbù tó máa kọ́bà orí tó máa kọ́bà ó lè kọ́bà ọrùn náà. kò lè rán lọ́dírẹ̀sì ẹ̀ ní ìran jẹ̀lìbáàbù Ah, mi ò tí ì rí náà tó ṣe bẹ́ẹ̀ rí. Eh, káwọn kan ṣe kárì. mi ò tí ì rí náà tó ṣe rí bóyá. Eh, so ọ̀tọ́rí ọ̀gọ̀lọ̀gọ̀ àwọn ọmọ àyà wa lóbìnrin tí wọ́n ń kalọ̀ àwọn gan-an ní tó ti bàjẹ́ nínú ọ̀rọ̀ àkídà wọn kì í ṣe kékeré because ọkùnrin gan tó kalọ̀ mélòó lọ yanjú ọkùnrin tó kalọ̀ mélòó lọ yanjú yàrá <laughs> masala. Yani, a ní nínú àwọn students tí wọ́n kà lọ a ṣe pé padà ni nígbà tó ti bẹ̀rẹ̀ sí kálá tó ti ń lọ bí forty years yẹn àwọn iṣu ẹ̀sìn tá a bá rèézì ẹ̀ yóò máa mú ilẹ̀lì wá tá a fi ní ilé tẹ̀lé mo ní ṣọ́ọ́mọ tó ń sọ ṣá tó ń sọ ni wípé a ní excuse láti má tẹ̀lé òfin ọlọ́run ọba àbáṣe ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ̀rọ̀ ó ní astagfurullah amantubilayi rọ́bà sincerely ó ní ẹ máa pè mí kásákìsì ẹ má jẹ́ ń sọnù so lọ́wọ́ àdìgbì ọ̀gọ́ àwọn kankan míì tí wọ́n bá ń kọ́ wọn á béèrè pé kí ni àlàyé lé ilé kí ni àlàyé lé so láwọn ilé kúfù lé ilé bàwà so láti bẹ̀ Allah subhanahu wa ta'ala ṣá assist ẹ̀ ó ṣetán lóòótọ́ ṣùgbọ́n ó yanjú ó padà yanjú so tá a bá rí inú àwọn sisters wa tẹ́gbẹ́ ń gba àwọn lọ òun náà gbé jàlúbáàbù rẹ̀ kán tiẹ̀ ṣe ná tá a bá rẹ̀ ń tó ṣe tó gbọ́ yé débẹ̀ yóò raise the eyebrow there will be need for changes itself sometimes but tẹ́nìkan ò bá bẹ̀rẹ̀ kò sí njọ́ ìṣẹ̀lẹ̀ tó ọgọ́rọ̀ gan complex yẹn wà pẹ̀lú wọn that inferiority complex wípé tí mo bá ṣe báyìí ní tí behave in a cute way tí wọ́n sọ pé yes lọ́yà ni mí àti pé èmi tí mo jẹ́ lọ́yà bó o màá ṣe ṣe lé ìmúra àwọn ọkùnrin míì nínú wọn gan ó ní lára pé ká sọ rẹ̀ mọ́kànjá àkókò torí òun wòye pé à wọ́n mọ̀ wòye pé à níbi tó lajú dé because bíi pé ìgbà pé kíkà lọ́yẹ̀ òun ní peak of ibi tó lajú dé ìsòkòtò rẹ̀ tó ń fò sókè ibi tó lajú dé ìwọ náà tó ń bá wọn dárùn gbọ̀n sí so irú nǹkan bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so complex yẹn gangan gan ó yìí wà lára ọgọ́rọ̀ wọ́n yasbila. Um, ìbéèrè wa pé wọ́n ní my husband is not really well oriented Islamically. Now. Now. Ah. Now, ọ fẹ́ sọ̀rọ̀ lọ́dínà yẹn, ọmọ fẹ́ rò pé kó yẹ kó ọ bọ́rọ̀ débẹ̀ nípínlẹ̀ gan those ordinary days. lẹ́sọ̀rọ̀ ṣe kí ló máa eh, ṣẹlẹ̀. wọ́n máa ń compulsory ẹ̀ pé kí obìnrin máa lo ọmọ borí. ṣé dandan ni kéèyàn lọ bẹ̀. ah it's part of it compulsory because wọn kọ́ máa mark register. wọn ìjà fún náà ni tí wọ́n bá jà fún wọ́n mọ̀ yìí pé ká ká eh, kó ọlọ́run ọba lẹ́ẹ̀kan ó lè dá wàhálà rẹ̀ asalaamu alaykum rahmatulah èmi náà ṣe parí law No, mo fẹ́ sọ̀rọ̀ lórí law denial it is compulsory tẹ́ ẹ̀ bá jẹ́ law méjì ẹ máa ní compulsory O to the next year ah. you must and owó òsì lẹ́ máa fi jẹun because they have eh, because wọ́n rí have ìgbà tó gbóúnjẹ wá èmi ní sùúrù kọ́ parí kọ́ lọ kémi tó bẹ̀rẹ̀ sí lọ ọwọ́ ọ̀tún tèmi. wọ́n lè fi ṣe ìdúró lọ́wọ́ òsì wọ́n kàn máa fi tẹ́lifí bàtà ń sùn lọ́wọ́ òyìnbó okay because you that put your knife seven. and fork and every other thing uh, your knife your fork every other thing so see. but asalaamualeykum. wa aleykum salaam. our muslim lawyers kí ni wọ́n ń ṣe lórí issue yìí. ẹ àwọn muslim lawyers káwí ẹ̀yin muslim lawyers kí lẹ̀ ń ṣe lórí issue kéèsè kéèsè tẹ́gbẹ̀ wá bá wa ń bì ọlọ́run bá ti sòfin rẹ̀ òjíṣẹ́ náírà islam dẹ̀ ti deliver rẹ̀ kí lẹ́yìn muslim lawyers yìí ṣe láti fi jẹ́ pé ó rin ilẹ̀ nínú profession yìí iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín ẹ lọ ṣiṣẹ́ yìí ọlọ́run fún yín ṣe. now wọ́n ní um, my husband is not really well oriented islamically no. and a lot of misunderstandings do occur. to the extent that it hits me seriously because I beat my little boy. Along the line, he uses this opportunity for a brief separation, but I refused. But I later begged him just for peace to reign. What is the judgment about this? Mm. When a husband is not, does not have Islamic orientation, the first thing is to get to him I mean, understand Islam is very important. I know of some of our mothers in Lagos today, they, their husbands used to be socialites. Uh, but these, our mothers, they used to have sittings of, they call it Usra, Usratul Mu'minin, uh, Usratul Mu'minat, where they use the teachings of Quran and Sunnah, you know, to change their lives. The husband realized one thing in them, and what was that? They were very obedient and they bring up the children in a very marvelous Islamic way. Because of this, uh, their husband gave them a say in the family. Alhamdulillah, the method they use was to introduce their husband into Islamic learning circles. Definitely, after a while, these husbands surpassed these our mothers in the practice of the deed. You know, no man we want his, his wife to have control of the steering in the household. Because of this, these husbands, and you know, the husbands have more time than the women, the wives. You know, while the wives were busy taking care of the kids, the husband can still get some other things doing. Alhamdulillah, these our fathers became more serious in the deen, surpassing their wives, and they become shining examples. So, in the case of this sister, one let her be very obedient to the husband as Islamic, Islam dictates, take very good care of the household and uh, encourage the husband to go to correct learning circle where his life can be changed for the better. It's very important because for a husband not to have anywhere where he learns and improves his deed is very dangerous to the existence of marriage. So that's the first thing the wife should do ọmọ ìyá lóbìnrin ní ọkọ wọn ò gbẹ́sìn yé pàápàá there is an aspect which the the sister raised which is very important other than on salat and when a child gets to ten years of age parents are not allowed in Islam just to beat the kid on any issue. You can frighten them with a cane, but don't use it until they are 10 years of age. This is very important. It is not permissible to use the cane on any of our children before they are 10. And when you are caning them, it must be on the issue of the deed, not just ta'deeb, just like that. It's very important. Because what the Prophet ﷺ said is that Murru awladakum bi salat wa abna'u sabr sini." Then he said further, Wadrubuhuna alayha wa hum abna'u ashar sini." You cannot beat a child for salat, even salat, as important as salat is, before the child is 10 years old of age. If he's not yet 10 years of age, you can't beat him or her. So if you cannot beat a child on even salat, when the child is not up to 10 years of age, then what is more important than salat in any other aspect of life? So you can use the cane to fight in a child. Because the Prophet ﷺ said, hang the cane in a conspicuous place in the house to enforce discipline in your household. He said, لا ترفع عصاك عن أولادك وخفهم في الله. Do not refuse to frighten your child on issue of the deen with the cane. Take a cane, melodramatize it in a way that you will feel that, you know, that is enough. If you beat your child on any issues, you are trying to make him or her a bully. Because what he or she will say is that, ah, after all, it's not more than beating. If I do this, okay, daddy will beat me three times. If I do this again. So, that is the reasoning of a child. But when, you know, you scold, you use very harsh words, in order to to bring him or her to, this, to ease or senses is better than using cane all the time. Even in the principle and practice of education, in child rearing, caning, which is regarded as capital punishment in uh, education, in principle and practice of education, is regarded as capital punishment. You don't just use it freely. It's very important. That is why it is recommended that every mother or every parent should have this, you know, principle and practice of education, child study. You know, how our children behave, how we handle them, so as not to destroy them and at such a very young age. Because some of the upbringing, oh, let me give an instance. A brother, when his wife cooks food. You just enter the house. taste it. What is this? Disorganize everything. Ah. And the wife will just be running after skater around them. What is the problem? How can I please this man? There was no peace in the household. Alhamdulillah, there was a marriage in which we officiate and we spoke on how to deal with our wives to be very close to them. To that doesn't mean that they will disrespect you. They, are your better half. You know, don't make yourself a lion of a father or a lion of a husband, such that by the time when you horn, if you are you are blessed as a vehicle, when you horn, every house is thrown around that ah, is coming, your fire is coming, that kind of thing. You know, try to be a father, a real father, who when you get home, your children, your wife will embrace you. They will not start telling you stories of what happened in your absence. If you are the frightening type, they will not do that. You know, that was when he started reflecting that, God, he had benefited from this talk. That because of the upbringing, the uncle was a soldier. So when they, when the the uncle, the uncle was the one who brought him up. When he was about to enter the house, he will make the announcement: Soldier has come. Soldier has eh, so. Soldier has eh, so. Disorganized things, you know, frightening everybody in the household. You know, this brother now thought this is the way to prove you being a husband or leader of the house. So he has been no, nursing it that when I become a husband too, I'll become leader of my house. I will disorganize the household more than my uncle so as to make them know that yes, so although I'm not a soldier, yes, the husband is in charge. I said, that is not Islam. You know, we gave him a hadith and all that. Well, sincerely speaking, he started weeping that, subhanallah, that you know, I said, that your uncle never know Islam is not an example for mankind not an example for his, his own kid. So if you follow that trait, you are destroying the life. He said, Yes, I understand it better than you are telling me, Sheikh. Because the psychic effect of the behavior of my uncle is still having a negative impact on me till today. I said, Do you want your children to be like that? He said, No. You want your wife to have? He said, No. And no sooner are these changed in that manner, then the household became a peaceful thing, you know, place of love, affection, and peace. You know, this is how it should be. It's not, you know, try to do make people feel you are around by causing wahala. No, that is not the way. So our sister too should be reminded that it is not on every issue that you beat, you beat the child. No, you scold the child, you talk to child with I mean, with honor and respect and dignity. You don't do this, you don't do that. We know of a brother, because he beat his son, what the son did was to leave the house, and they had to be searching for him, searching for him. Finally, the child was, uh, uh, was when they came about him, he said, imagine, they all gathered and they wanted to, to turn the house upside down on me. So I left the house for them. I say, ah. <laughs> you know, the only one expression made him behave and he was weeping. I said, ọmọ tó fi ilé ìyá àti bàbá lẹ̀ tó jáde lọ tó ní kí a máa wá nǹkan eléyìí ti dán máa ta ọmọ àta wà lálùbáríkà then he started weeping. I said, for you to even accept the beating is better for you than is better for you than leaving the household. It's better. They won't kill you. They love you. What must be, try to ask them, ask your parents, what are those things that you do that they don't want? List them. Let them pray for you. Their prayer for you is very important. And you to make conscious and concerted effort on changing this thing. And wallahi, he has become changed. He has become changed. So it's very important. It is not wala kind of thing. Child rearing requires, you know, special orientation itself. Maybe we have to have, we have a class for uh, child rearing. May Allah make it easy for us. Uh, um, now, if your mother doesn't want you to marry a second wife, your and she, your mother, yes, uh, does not want you to marry a second wife, and she means it, can you go against her wish? No, take it easy until he understand. Until she understands. now tí bàbá èèyàn kò tí bàbá èèyàn bá kú ní kèfèrí ṣé kò sí nǹkan kan tí a lè ṣe fún lẹ́yìn ikú rẹ̀. kò sí alìkan lè máa bẹ́sà rí rẹ̀ wò wípé tọ̀ wọn náà bá tó kó mi ọtí òní tí ò ní yẹ kí n kúkúrú báyìí ah. tọ̀ má jẹ́ mi náà kúkúrú báyìí láti fi dẹ́rù bà rẹ̀ èèyàn pèsè kó ju báyìí náà lọ kí ó dẹ̀ jẹ́ ẹ̀kọ́ ńlá fún yàn kéèyàn bring kéèyàn tọ́ ọmọ èèyàn ní títọ́ tí ó fi lẹ́sìn kéèyàn náà dẹ̀ ṣẹ̀sìn torí wà láì gbogbo ayé ni rọ́mọ ọba tó dá wa kò sẹ́ni tó lè nífẹ̀ẹ́ wa tọ́ba tó dá wa kò dẹ̀ sẹ́ni tó lè nífẹ̀ẹ́ wa nínú ẹ̀dá tó òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó lóbi ó ní àṣẹ tí ọlọ́run bá pa lórí àwọn òbí rẹ̀ ó ní mo tọrọ ọ̀yọ̀ǹda lọ́dọ̀ ọba mi kó jẹ́ kí n tọrọ àforíjì fáwọn òbí mi méjèèjì ọlọ́run ọba kọ̀ fún mi mo tọrọ yọ̀ǹda pé kó jẹ́ kí n lọ́ọ́ bẹ sàárè wọn wò láti fi ṣe ìtají láti fi ṣèrántí ikú ọlọ́run ọba gbàyàn fún mi kò gbà jù bẹ́ẹ̀ lọ fún un nítorí àwọn ọba ọgbà fún ẹ òjíṣẹ́ náà sàásánà kò sẹ́dá kan tí ó gbà fún ẹ ti ká mọ̀ yẹn dáadáa tó ayé yìí ni ká ṣe gbogbo gbìyànjú tá a fẹ́ ṣe lórí àwọn òbí wa kí wọ́n kí wọ́n pe kálmà tí a bá tiẹ̀ pe kálmà tí a rí yẹn ṣe ah, that one will go a long way. Now. Now, àfa tí ó ń ọmọ Now. Tí ọmọ náà ti ka Kọ̀hánì dé Sóràtú Yàsí. Now. Àfa wa sọ pé òun gba owó àdúrà. So, wọ́n ní ǹjẹ́ ó tọ́ súnà? tí wọ́n máa ń sanwó owó kílé fàáfà kọ́ mọ́ gba ti àsín lọ́tọ̀ kọ́ gba ti àsín lọ́tọ̀ bídíà ni kò lẹ́rìí kò sẹ́rìí fún but ká tọ́jú ẹni tí ń kọ́ máa wá ń kíw ká sanwó fún ká ọ̀ràn yẹn lẹ́yìn. náà wọ́n ní obìnrin tí ó ti bí ọmọ mẹ́rin sí márùn-ún so ó ọkọ rẹ̀. náà. Um, so wọ́n ní débi ó ń fún ó ń kọ fún ọkọ rẹ̀. náà gbogbo tọ́lọ́wọ́n bá gbèsè pé tí ó fi jí níjọ́ kejì eh. oorun ń tà kọ́ ọ̀fọ̀kọ̀ kì í ṣe fi dun ọkọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní kódà bá ń bẹ lórí ẹṣin tàbí tí ń dáná lọ́wọ́ tí ń yóò jó tọkọ rẹ̀ bá ní ọ̀yá kó sọ pé òun ti rẹ́dì ntọ́ pàtàkì jù nínú ìṣesí lọ́kọláya bí oorun kò sí gbólóhùn nìka ìwọlé tọrọ ẹni níjẹ́ nìka akdun nìka àṣẹ tí a níìdì látọ̀dọ̀ àwọn tí wọ́n ní àṣẹ lórí ọmọbìnrin yìí tí ó fi jẹ́ pé ìbánisọpọ̀ ọlẹ́sẹ̀lẹ̀ èyí ni pé ó ìyọ̀ǹda wà fún ìní akutun nìka wòlímọ̀tún nìka lẹ́yìn ìgbà tá a ti súnmọ́ ìyàwó wa tán àwa fẹ́ kó àwọn èèyàn lẹ́nu jọ láti fi dúpẹ́ fọ́nà ọba ó ní wòlímọ̀tún nìka so marriage marital life ìsúnmẹ́rẹ́ ẹni ó kó ntójú ìdajì lọ nínú rẹ̀ ló fi jẹ́ pé gbogbo ọ̀nà tí ọkọ ó fi gbádùn obìnrin kóbìnrin ó ṣe tánàdì rẹ̀ lọ́nà halal gbogbo ọ̀nà tí obìnrin náà ó fi gbádùn ọkọ rẹ̀ kọkùnrin ó ṣe tánàdì rẹ̀ lọ́nà halal ọ̀ràn yẹn ni ipa tí à ń súnmọ́ra ẹni tó kó nínú ìgbéyàwó ó fẹ́ tó sixty percent tí ó jù bẹ́ẹ̀ lọ àwọn afáàmì ni bíi seventy percent torí gbogbo àwọn yòókù ntọ́dálẹ̀ lórí ni kọ̀kọ́ kí àwọn máa múra dáadáa nulẹ̀ láti fi máa jẹ́ pé kórè ọkọ̀ tánálẹ̀ tọ́ba jáde tọ́ba jáde lọ tọ́ba délé kọ́ máa fi kó fi gbàgbé kọ́ jẹ́ bíi shock absorber fún gbogbo nítorí níta nǹkan mọ̀ yìí pé ìtọ́dá ọwà nulẹ̀ àfi sọ kí obìnrin nínú ilé kọ́ máa wẹ̀ ń gbó kọ́ máa wẹ̀ dáadáa kọ́ máa létiro kọ́ máa lò nínú ilé tùlàrí tó lágbára tí ọkọ rẹ̀ ó máa fi mú wáká nínú ilé tí ó fi jẹ́ pé tìró tí ó lè tọkọ bá ti ń wò báyìí yóò máa hypnotize yàní yóò máa fa ọkọ mára ní gbogbo ìgbà gbogbo nǹkan wọ̀nyí ọ̀ràn yẹn ni tí òbí gbọ́dọ̀ kọ́ ọmọ rẹ̀ lóbìnrin tí ń bá ń lọ ilé ọkọ tí ó fi jẹ́ pé kí ni tọkọ bá tiẹ̀ fẹ́ tó bá fẹ́ wo nǹkan wá fẹ́ wùwà kan tí ò yanjú yóò tún bára rẹ̀ wọ̀ tó bá wà ń ta yóò mọ̀ pé èèyàn wà lé yóò fi mójútó eléyìí pàtàkì fún gbogbo ọkùnrin àti obìnrin kóbìnrin ó kọrin fọ́kọ kò sẹ́rì fún kò fẹ́rì fún obìnrin tó máa ń kọrin fọ́kọ gbogbo ntọ́lọ́wọ̀n bá dá ní ọmọ gbèsè pètìlẹ̀ òfin mọ́ àfìgbà tí ọba ṣe tó yọ̀ǹda fọkọ rẹ̀ ọkọ ní right láti fi oorun dùn ọkọ rẹ̀ but ọkọ ní right láti fi oorun dùn láti fi bàwí. Eh, ọkọ afẹ́ kó ṣe pẹ̀lú obìnrin rẹ̀ níṣe tó jẹ́ pé obìnrin bí ebi tẹ́bi rẹ̀ bá ń pa ó lè sọ fọkọ rẹ̀ pé yá ọ̀yà wọ́n fẹ́ kó mójútóbìnrin rẹ̀ dé level ọkùnrin tí ó bá tí ì ṣèyàn kì í sọkùnrin yẹn tó yanjú so tọ́ba wa ti dàgbà òun tọkùn tí ìdí tí ó fi lè kọ ọrùn fún ni pé tóbìnrin yẹn ó bá fẹ́ gbọ́ràn ó lè jẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó lè jẹ́ lórí ẹ̀kọ́ tọ́ba fèèyàn òun dá a lágara obìnrin yẹn wọ́n máa ń tó ń lose látara àìṣe tí ọkọ ń fẹ́ ní ti dáadáa yóò fi jẹ́ encouragement fún láti ṣe eléyìí pàtàkì gbogbo àwọn ẹ̀kọ́ ni tó yẹ pé ọkùnrin gbọ́dọ̀ mọ̀ kó tó tara bọ márèjì ṣiṣẹ́ obìnrin náà a gbọ́dọ̀ fi kọ́ kó tó gbálẹ̀ ọkọ rẹ̀ lọ. Mom, uh, Tani, next person, another brother somewhere. Lawyer. Number four. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi. Uh, nígbà tí ẹ̀ ń ṣe wáàzì fún alẹ́kùn, ẹ sọ pé òbí pé eh, tí òbí bá ti kú gan pé as long as òbí yẹn bá ṣì nàmọ́ láyé tọ́mọ yẹn bá ń ṣe dáadáa ó máa lọ máa bóbi yẹn bọ̀ tó bá jẹ́ pé òbí yẹn ò ní kankan ṣe pẹ̀lú dídá ọmọ yẹn tó jẹ́ pé ó kọ̀. ó ní toró bíi tí ò bí kò ní dáadáa yẹn ṣe. <laughs> ẹni ire kan ọjà àfààní ọ jẹ́ ọ̀gá aṣẹ́ ni gbogbo pa dáadáa tó bá kó lórí ọmọ ọlọ́mọ kò ní wá kò fún un ní ẹ̀tọ́ láti wá gba ráìtì àwọn òbí yẹn lọ́wọ́ wọn yí pé torí pé èmi mọ kọ́ ń kéwú tàbí èmi ni mo wá tọ́ ọ dàgbà tó fi di bó ṣe dà ọ̀ya wá mo wá ti tòbí rẹ̀ là ọlọ́run fún ọlọ́run fún ẹni rẹ̀ tọmọ sọ pé sórí gbogbo tá a ṣe fún ọ yóò kó lè bá wúlò fáwọn òbí rẹ ni o látara báwọn òun gan ọmọ gbalada rẹ lọtọdọ náà ọba torí pé kí ni bàbá kan ní bíyàn but igba bàbá ní máa ń gbà yàn tọ àìmọye ẹlòmíì tó jẹ pé ó bímọ ìtànlọjáde láyé ipa wo ló kó lórí ẹ ṣé kìí ṣe òbí rẹ mọ ọjáde láyé ntẹ́yìn ọ̀dà ntẹ́ ọ̀jẹ̀ ntẹ́ ọ̀jẹ̀ ó ti parí but òbí n tá a fẹ́ ni wípé kó ṣègbìyànjú lórí ọmọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn but kò sí tí ọmọ tá a bá ti bí tó lè fi san fòbí padà àyàfi gẹ́gẹ́ bó ṣiṣẹ́ náà sọ́nà sọ ọba ọba àwọn òbí rẹ̀ ló kó ẹrú tí wọ́n ti rà wọ́n ó wá rà wọ́n padà bóyá yẹn lè san arábìnrin arákùnrin kan ó wá sí umra láyé sayyidina umar abdullahi ibn umar radiyallahu anhu ó wá gbé ya rẹ̀ pa sẹ́yìn bí crowd ṣe pọ̀ tó yẹn bí inconvenience ti ṣe pọ̀ mbẹ̀yẹn tó ẹ̀yìn rẹ̀ ní màmá rẹ̀ ti ṣe tàwa fún ó gbé màmá rẹ̀ pọ̀ ní tí ó ní tí mo bá jẹ́ nǹkan ọ̀gùn fún lénìí òun náà ti jẹ́ nǹkan ọ̀gùn fún mi tẹ́lẹ̀ tí nǹkan ọ̀gùn bá ń jẹ̀rora èmi tèmi jẹ́ nǹkan ògùn yìí èmi ò jẹ̀rora eléyìí o ó ń sọ eléyìí nínú tó ń fi ń ṣe tàwáfù ìgbà tó wá ṣe tàwáfù yẹn tán wá lọ bá Abdullahi ibn Umar radiyallahu anhuma ó ní ṣé mo ti pé ìwọ òbí mi lórí ìyá mi lórí mi báyìí <laughs> Abdullahi ibn Umar ní oró gbígbin ẹ̀kan gbà tó fẹ́ bí ọ nítòsí yóò ti sàn. ìyá ẹ̀ ṣe ń téyàn òbí ìtẹ̀ ṣe ń téyàn sórí àwo àwọn principle pé ẹ̀dì ẹ̀dá mi lókun rẹ̀ èmi náà gbẹ̀sán tèmi kìí ṣe lórí òbí tó bá ṣe nǹkan kan tó fi pa ọmọ rẹ̀ àní gbẹ̀sán lé lórí olóní nǹkan rẹ̀ so ló fi jẹ́ pé tọ́lọ́ bá ti dọ̀rọ̀ òbí á tẹ slow fún wa ni bàtí arákùnrin kan láyé Sayyidina Umar radiyallahu anhu ó bínú ni ìdà tó mú báyìí ló bá gé e ẹsẹ̀ ọmọ rẹ̀ lọ́mọ bá jáde láyé ah, ah, Sayyidina Umar ní ọ̀dàlá àná bí ìbá ṣe pé mo gbọ́ wípé a lè pa òbí fọ́mọ ni ń bá pa ọ́ a lè pa òbí fọ́mọ a lè pa òbí fọ́mọ ọ̀rọ̀ bí yàní ọlọ́run ọba bó ṣe sọ ọ̀yàtọ̀ ló fi jẹ́ pé èèyàn èèyàn ó béèrè lọ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà béèrè lọ́wọ́ kan nínú àwọn sàádé arákùnrin ibo ló ṣe jẹ́ sí ó ní bàbá mi ní mọ̀ pé ló kọ tíwọ́ rẹ̀ bá jọ ń rìn lọ mọ́ ṣáájú fún tọ́ ọba dágbo tí ọba jókòó má jókòó tó jíṣẹ́ náà sàrẹ́sẹ́ náà sọ so ẹ̀kọ́ ẹ̀sìn lélẹ̀ tó yẹ pé a gbọ́dọ̀ ṣọ́ pẹ̀lú àwọn òbí wa òbí yìí ṣe ń téèyàn sọ pé màá tátán pẹ̀lú rẹ̀ àì tátán pẹ̀lú òbí mùsùlùmí yìí tátán pẹ̀lú òbí èèyàn ọ̀rọ̀ gẹ̀gẹ̀ fún wọn ni. Eh. wọ́n lè kọjá yìí wọ́n lè ṣe gbogbo ẹ̀ a fi ẹ̀kọ́ a fi pè wọ́n padà. Ah, eh, ah, ìbéèrè mi kejì nípa bí sáfù. nínú òrun. nǹkan tí mi mọ̀ tẹ́lẹ̀ ni pé wọ́n máa ń bẹ̀rẹ̀ láti àárín wọ́n á dẹ̀ máa tò lọ sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọ́n á máa tò lọ sẹ́gbẹ̀ẹ́ òsì. but ẹnìkan wá sọ pé no pé ọ̀tún. tó bá lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ṣé ẹ́ǹdì ń bẹ̀ ní kí wọ́n ti lọ bẹ̀rẹ̀ sáfù so understand gbogbo hadith tó sọ yìí pé ẹgbẹ́ máa mú sáà ní ẹ̀bẹ̀rẹ̀ lọ́tún gbogbo àwọn hadith ní sọ yìí but ntọ́ wà ní pé ẹ̀tọ́ sáfù déédéé apá ọ̀tún ọlọ́lá ju apá àlàáfíà lọ so that tí wọ́n bá ti tó sáfù tí yẹn ti bá yẹn ti tó sáfù kí yẹn struggle tọba tí yẹn bá ṣe pé aka yẹn fẹ́ bọ́mọ lọ́wọ́ kó wà lápá ọ̀tún ó dáa jù kó wà lápá àlàáfíà lọ láwọn sábẹ́ òjì sẹ́nà sàràsílà ní àwọn fẹ́ máa ń wà ní apá ọ̀tún rẹ̀ kó fi jẹ́ wípé tó bá sálámà àwọn làwọn ó kọ́kọ́ rí parí àpọ́nlé òjíṣẹ́ lásìlàsílàmù kẹ́nìbọ̀dì tó rí sọ̀rọ̀ pé àwọn òkùnsù sí à torí wíwò báyìí gan lọ́tọ̀ ẹ̀sìn ni ìrírí báyìí lásán ládàá wà ń bẹ̀. tí ìmáàmù bá ti dúró táwọn èèyàn tò sẹ́yìn rẹ̀ tí chance bá wà lápá ọ̀tún fún yàn tí ò dẹ̀ sí inconvenience kankan kíyàn wà lápá ọ̀tún bẹ́tà jù pé kíyàn wà lápá àlàáfíà lọ that's just it because tí ìmáàmù bá bọ́ sí apá ọ̀tún bí tá a bá ní ká lọ bẹ̀rẹ̀ láyé tó bọ́ síwájú tá a bá ní apá ọ̀tún ní ká lọ ṣé wọ́n fà yí lẹ́ǹ bí wọ́n wà lọ tò àwọn èèyàn wà máa tò síbẹ̀ èèyàn wà máa tò bàbá yìí ni àlàfo bíbò ni wọ́n ti fẹ́ ṣe sí láhàdì ẹ̀kọ́dù bí àdà fi àdì ló mà so gbọ́dọ̀ understand that so. wàhálà kan sọ̀rọ̀ àmì tọ́lá. bá tí róòlù wájú yẹn bá tọ́ bá ti kún bẹ́ẹ̀ni àti bo ni wọ́n ti fẹ́ gbé tẹ̀yìn ṣé láti láti n tèmi understand pẹ̀lú. tọ́ bá yẹ pé n tí wọ́n sọ nìyẹn ah. kí wọ́n wá látàpọ̀ tún bẹ́tà ju pé kí wọ́n gbé ní ẹ̀rọ tí sáfù wájú bá ti tí sáfù wájú bá ti kún kí wọ́n bẹ̀rẹ̀ lápá right no ní hand right eh, second second sáfù àbí eh, kí wọ́n bẹ̀rẹ̀ ní right eh, kí wọ́n bẹ̀rẹ̀ ní right instead of middle bẹ́ẹ̀ni. waalaikumsalam muhammadin muhammadin wọn. naam eh, látàpọ̀ ọ̀tún wá bẹ́tà ju any other place waalaikumsalam. sísáfù wájú bá ti kún àwọn afẹ́ tó sáfù kejì ah, ká bẹ̀rẹ̀ láti apọ̀ ọ̀tún bẹ́tà ká máa bọ̀ báyìí. ó ti sọ ó ti yé wa sáfù wájú ti kún. àwa fẹ́ bẹ̀rẹ̀ sáfù kejì káwa bẹ̀rẹ̀ látàpọ̀ ọ̀tún imam. lápòsí ọkọ. ok ok. pọ̀ tún tèmi rí tí sáfù wájú ti kún a fẹ́ bẹ̀rẹ̀ sáfù mi ká bẹ̀rẹ̀ báyìí bẹ́tà ká bẹ̀rẹ̀ báyìí ó bẹ́tà ẹni tó bá bọ́ sí àárín tí fáfún yẹn bá máa spread kó máa spread báyìí ó lọ́lá ju pé kó máa spread báyìí lọ. bẹ́ẹ̀ni. naam. naam. àti fọlá bẹ̀rẹ̀ gbèsè irú àkàwọ̀ tẹ fún alọ́ nàìjíríà extreme end. ìlànà sọ yìí pé the best thing ni wípé kí sáfù máa move lọ sí right kó máa ṣàn lọ sí right òun ló lọ́lá ju kó máa sàn lọ sí right. bẹ́ẹ̀ kó kí sáfù máa sàn lọ náà pé dẹ́mi ṣe dúró yìí right tèmi lélẹ̀ ìmáàmù ti dúró báyìí àti tò sí àti tò sẹ́yìn rẹ̀ báyìí kí sáfù tá a bá máa tò ẹni tó bá fẹ́ bọ́ sí sáfù wájú pẹ̀lú imam kó máa chẹ́kì right tábìlà fún bá wà ní right ó dájú wípé kó lọ sí left lọ sáfù wájú ti wá kún àti wá fẹ́ fọ́ọ̀mù sáfù ẹlẹ́ẹ̀kejì ìgbà tá a bọ́ sí sáfù ẹlẹ́ẹ̀kejì ń bí ká máa tó lọ báyìí náà ọlọ́lá ju pé ká tó lọ báyìí lọ. Jazakallah khair ya Aba Maryam. Now, next person ṣe mo fún yín nọ́mbà next person. Nah. Nínú àlàyé lórí kéèyàn tẹríba fóbilẹ̀ kan. Nípa bóyá téèyàn bá jí láàárọ̀ bí èèyàn bá fẹ́ jáde. Kéèyàn máa bóyá gba àdúrà lọ́wọ́ bí. Ìyá mi ṣàdúrà fún mi. Bàbá mi ṣàdúrà fún mi opportunity kan ti kan tẹ̀ ti wà nísìn tó yẹ pé àlẹ́ skills ìṣe fóònù pańpẹ́lẹ́ kan wọ́n lè jẹ́ pé lókè ni wọ́n wà ẹni tí ó lè rí fàyàn kójú bí ẹni tó wà lókè ọfẹ́ mọ́ sí kennedy ṣó orí ó lè jẹ́ pé nínú abúlé òun fóònù tó bá rà fún màmá pé màmá òun tiẹ̀ ní fóònù lọ́wọ́ kíláàsì nínú abúlé ń bẹ̀ sọ yìí wọlé la. So, hada wahid mo instance subhanallah ó wọn five hundred naira ló fún màmá rẹ̀ gbogbo abúlé yẹn gbọ́ Allahu ọmọ alálùbáríkà ọmọ rẹ̀ àpò méjì àbò ló fún wọn ni ah bá kékeré gan five naira lẹ́kọ̀ọ́ yóò irú òbí báwọn kọ́ wa sọ yìí pé bóyá léyà tó wá ra àgbò wọ́n ní àwọn arágbò kékeré kan fún ó tó ṣẹlẹ̀ ní ọ wọ́n ní tọ́ ọba arágbò tó rà fún ìyá rẹ̀ nínú ọdún ọlọ́njẹ́ ààrẹ ọmọ rẹ bí wọ́n ní àmì ó tó báyìí they are appreciative because they are the representative for true Yorùbá race because average Yorùbá race tí o ti polluted appreciation yẹn wà fún wọn tó ṣe nǹkan fún wọn lónìí ní lánàá wọn àkẹ́ láàárọ̀ ẹ̀ṣẹ́ àná o gbogbo wọn ó ń dọ̀dọ̀ ọdún tó dọ̀là àwọn tó kọ ẹ̀ṣẹ́ àná o wọn ní ẹnìkan kí ni ṣe akú àṣẹ ìjẹta àṣẹ àná náà ni wọn mọ ní ah kí làwọn àṣẹ tó tó ṣe kinní báyìí so a lè pè wọn sàmúlẹ̀ kí àmì tó ti fẹ́ máa lọ bí sẹ́lá àárọ̀ ní kí n sálámọ̀ sí ní òkè ẹ̀dẹ̀ fàdúrà tíá wallahi alazim you will see wonder ó ṣoríire ò ní sírìn ó ṣe kínní wallahi nǹkan ńlá ni gbogbo òbí ọmọ ó yẹ kó ṣe léèso bì you know make him feel him or her feel important in your life pé ah ó ní sè àtúnfẹ́ dáwọ́lé kínní kan wọ́n tẹ̀ ní ká ṣiṣẹ́ kan ní à ń wò bẹ́ẹ̀ ká tún tẹ̀síwájú mo ní tọ̀ a ní ìdí a ní bùkátà sádùn àyàn o ọlọ́run bá ṣe à ó sòríire yóò ṣe é ṣe yóò ti bọ́ sí wallahi lazim is a long way it will go a long way in your life ọ pàtàkì gan ọmọ mùsùlùmí gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ fele yìí sínú ìṣesí rẹ̀ láti jẹ́ pé kí wọ́n mọ̀ wípé yà òun fẹ́ ṣe nǹkan kan wọ́n lọ sí i nǹkan fẹ́ ṣe nǹkan sẹ́ wọ́n mọ̀ sí wọ́n bá wọn fàdó àràn wọ́n ṣe gbogbo ẹ̀ èèyàn bàbàrà wọn nǹkan kan wá yọ díẹ̀ látara bẹ́ẹ̀ wọ́n tọ́ ọ fi five thousand naira ránṣẹ́ sí wọn tí àwọn tìlú òkè tí mo mọ̀ o bí ìgbà tó fi hmm, ẹgbẹ̀rún àpọ̀ ó lè má nà kó lè fi pamọ́ ó ní ah, làgbájá ló fi owó rán ìyàn ṣẹṣọ kò ní nà yóò lè fi sápò nínú ìtẹ́lẹ̀ àpótí. so gbogbo àwọn behaviour yìí tó máa ń bá ń ṣe é it will go a long way in solving his own life problem itself torí tí ẹ nídìí jù láyé ó ní àdúrà. mo ní exception kékeré kan nípa rẹ̀ christian làwọn jẹ́. bẹ́ẹ̀ni even with that. bẹ́líbẹ́jì sọ ẹ wọn she will go to the extent of pé kó lọ bá pastor ẹ pé kó ṣàdúrà fún ẹ bínú ẹ ṣe dùn tó ah. ṣé ẹ̀tọ́ wà pé kó gba àdúrà yẹ lórí fóònù yẹ bá mú fóònù fún pásítọ̀ yẹ kó máa ṣàdúrà fún ẹ lórí fóònù kí ni kọ́kọ́ yẹn síjọ́ yẹn síjọ́ yẹn. má encourage yẹn màmá mi àdúrà tẹnu yín lọ́lá ju tẹnu pásítọ̀ tí ó sì fún mi lọ jẹ́ kí wọ́n gbọ́ yẹn yé jẹ́ kí wọ́n mọ̀ yìí pé àṣẹ ń bẹ lẹ́nu wọn látara yẹn ọ wàá tún jẹ́ kí tẹ̀sìn Islam ọ̀wọ́ Islam kò fẹ́ kí n tá a bá fẹ́ ká lè máa bẹ nìkan ṣé gbogbo wọn yàn fún wọn so látara bẹ́ẹ̀ gan-an ó lè rí wọn fa wẹ̀sán ọ̀la àlẹ́. irú àwọn náà náà bóyá ẹ ra nǹkan bíi mọ́tò. àwọn tẹ inṣàlá náà. náà. bóyá ẹ ra nǹkan bíi mọ́tò òun náà bá lóun fẹ́ ṣàdúrà bóyá àwọn ọ́ìlì wọn tán máa fi ń spring out fẹ́ máa encourage. lára máa máa èèyàn ní right àti go against such. Eh? yes o ní right láti go against pé no that's not the way kì í ṣe ojú ọ̀nà àdúrà tiwa bọ̀dé tó ti dáa jù irú mọ́tò báwọn lọ gbé yàrá rẹ̀ mọ́tò yín lélẹ́yìí àwa ń yágùn ni mọ́tò yín lélẹ́yìí àwa ń yágùn ni torí bí iṣẹ́ tá a lọ nǹkan kan mọ́tò yín ni ẹ bá ń ṣàdúrà sí kọ́ wọn ní tí ẹ̀sìn wa gbà tó yapa sí tiwọn kí wọ́n fi mọ̀ wípé ẹ̀sìn wa ó bàbàrà òbí ẹ̀sìn Islam bàbàrà òbí gan-an kò kó òbí kéré kódà bí wọ́n bá jẹ́ kèfèrí inshallah al-karim wọ́n ti rán wa létí pé torí àwọn tí wọ́n fẹ́ lọ sí sitin afamurtada ní àyàgò mọ́kànlá àwọn ọmọ yàrá lóbìnrin kò síwájú yẹn àyà tá a fẹ́ tì tí ó tẹ̀lé tá à ń sọ ọ̀rọ̀ ọlọ́run bá ń tó sọ pé rabbukum a'lamu bima fi nufusikum injin ni gbogbo ntàntí ń sọ ọ bọ̀ àti tó tún ní tí ó fi pé méjìdínlógún òní eléyìí Allah subhanahu wa ta'ala ni ọba yín ọba Allah subhanahu wa ta'ala ọmọ ọkàn yín ọmọ ẹ̀mí yín ju ẹni ẹ̀dá àlàtọ́rọ̀ ńlọ́dà in takunu salihin tẹ́ ẹ bá jẹ́ ní rí fa innahu kana للأوابين غفورا الله أكبر akbar جنيري ẹ bá jẹ́ nìire dájúdájú òun ọlọ́run ọba ọba tó ń jẹni fún ẹni tí máa lọ tí máa bọ̀ sábà pé ìṣesẹ́ àwọn ọmọ ẹ̀dá èèyàn wá tọrọ nǹkan lọ́wọ́ rẹ nísìn kò dúpẹ́ dún wá dún wá dún wá dún wá wá èmi nìkan kọ́ ọlọ́run lé mi ọ̀jọ́ yín bẹ́ẹ̀ ń bá ń ṣe ń pààrà mi sí ọ̀dọ̀ mi sí bẹ́ẹ̀ ni màá fún un sí. nítorí náà wọ́n sọ pé bóyá ọlábùkù kan òṣìṣẹ́ ọ̀dẹ́ṣẹ̀ kan orí wọ́n sọ pé yìnyín náà wàá kọ́dí pé kọ́ wa máa pààrọ̀ ọ̀dọ̀ mi o torí wípé ẹni tí ń pààrọ̀ ọ̀dọ̀ mi ní gbogbo ìgbà báyìí èmi jẹ́ ọba tó jẹ́ pé ń ṣàforíjì fún ń tọ̀sọ́nà tó ń túmọ̀ sí pé kí ni àwọn kankan pàtàkì tá a gbọ́dọ̀ mójútó kí ni nǹkan ẹ̀mí Allah subhanahu wa ta'ala ó sọ yìí pé qad aflaha man zakkaha ẹni tó bá fọ ẹ̀mí rẹ̀ mọ́ yóò jèrè kí láà fi fọ ẹ̀mí mọ́ aqida aqida tawhid iman láà fi fọ ẹ̀mí mọ́ tó bá ti kú òfẹ́dà gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó dojú ipò tó dúró sí ipò ọpọlọ nínú ara ni kò sí béèyàn bá ṣe léwu kó ṣe kíní tó tí ọpọlọ rẹ̀ ò bá pé kí láà pè rere ni ó ṣe léwu kó fáìn tó. ó dẹ̀ lè ràn lọ́wọ́ lọ́dún rẹ́sẹ̀ kọjá ká ẹlẹ́tẹ̀ ni wọn Yorùbá máa ń pè láká torí tí àtàkìdá rẹ̀ bá yanjú ọ̀fẹ́ ọkọ̀ ó lè tẹ́tísà síwájú rẹ̀ láti kéwù. ó gbé kódà ohun tí o lè ṣe fóbi ńgbà míì ọ̀fẹ́ ṣe fún torí pé kí ni ọ̀nà àlìjẹ́nà rẹ kọ́kọ́rọ́ àlìjẹ́nà rẹ ó ń bẹ lọ́wọ́ rẹ torí ìmọ̀ tọ́lọ́wọ́n bá fi kẹ́ àkídà ló fi jẹ́ pé kì í ṣàkídà nìkan lára àkídà ò ní ikhlas gbogbo ohun téèyàn ọba ṣe kó ṣe nítorí tọba adẹ́dà kó wá fi àdéhọ́kàn rẹ̀ nù. No mo fẹ́ fi wójú rẹ ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama mo wá jẹ́ kó jọ tó jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam lórí ọkàn ẹ̀dá aníbùkátà sí nǹkan mẹ́rin àkọ́kọ́ mọ́ra ọkọ̀ọ̀bọ̀ ìmọ̀ jẹ́ kẹ́rì ọkàn ọjẹ́ wa ń gbogbo wa pé ọlọ́run ọba ń wò wá ń ṣọ́ wa muhasaba níta bá ti yẹsẹ̀ kó lójú ọ̀nà ọ̀nà ọlọ́run bá ká máa ṣàkáǹtì fúnra wa lẹ́yìn eléyìí àtàwùbá ìmọ̀ọ́ṣe bá ń gbogbo wa kó nínú ẹ̀ṣẹ̀ kí ni táwa tí ó bì mujahada ìmọ̀ tẹ̀mí wá ń pa kí a máa jẹ̀gbádùn ẹ̀sìn kó fi hàn ọba títẹ̀lé kó jẹ́ pé àtàrà rẹ̀ là ń fi ń yè là ń ti ń jẹ gbádùn yóò máa fún yàn ní encouragement encouragement sí síwá gbogbo tí yàn bá ń fẹ́ ṣe eléyìí ni máa bí istiqama ìdúró déédéé tó jẹ́ wípé bí ò ṣe lè rọ̀yàn lọ́rùn kò pọ́síbù ní kí n sí pé kò rọ̀yàn lọ́rùn ebi ògbẹ́ngbẹ́ ọ́ ice acid wọn ń laruku sóògbé mi. So Lala, torí pé kíni eléyìí ò lè rìn yàn léǹgbẹ yóò sẹ́ndì yàn sọ́hun ni bẹ́ẹ̀ náà ni iṣẹ́ lọ́hùn ọba kò ní rọrùn fún yàn inshallah al-karim ní halkọ wa ti bọ̀ á fọ yékéyéké torí pé kíni eléyìí gan ń jẹ́ kí tawhidi dúró ni ò ní jẹ́ ká máa wò wípé torí ń tà ṣe fún yáì ah! wàhálà yáì ti pọ̀ jù á mọ̀ wípé rárá àlìjánà wà là ń wá látara wọn kì í dẹ̀ ṣe ẹnìkan gbogbo àwọn yòókù náà tó tún kù ni ó fi rọrùn fún wa láti ṣe kọ́lọ́wọ́n ṣe ń rọrùn fún wa ká tún ra létí lẹ́ẹ̀kan sí aago mẹ́jọ àbọ̀ ń bẹ̀rẹ̀ o àti débílẹ̀ ní àrọ́pọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀yà wa àwa dúró da aago mẹ́sàn-án ká tó bẹ̀rẹ̀ ṣáàlá alkarim àti sọ pé títí di eleven amarandabu èyí tá a ṣe tó bá gún régé ọlọ́run fi ṣe sábàbí oríire fún wa ń bí láì tẹ̀jọ́ gba ẹjọ́ ìgbéǹda alikiyama ibi tó bá mẹ́hẹ̀ sí lọ́tọ̀wọ̀ àlótiwa àtọwà ṣetán kọ́lọ́run bá kó forí jìn wá kó gba lẹ́sìn fún wa kó má dàlú àláyà kó jẹ́ ká bá níbi tó lérè subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته waaleykum salaam tulahi wa barakatu jazakumullahu khairan sa kọlọn jaari yín pẹ́sà tọ́ alhamdulilayi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa aago mẹ́jọ àbọ̀ ní ẹ ṣe sùúrù mẹ́ wọ́n rí sọ̀rọ̀ mọ́ ànábì ádámù báyìí àà kí a ní àmọ́ ìlú ṣẹ́jú kan jazakumullahu khairan ẹjá farabalẹ̀ àkọ́kọ́ náà aago mẹ́jọ àbọ̀ tí wọ́n sọ fún wa yìí ẹ má jẹ́ kí ẹ rí i pé wọ́n sọ pé àwọn débí ṣùgbọ́n àwọn tí ì dé.